ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونصلي ونسلم على حبيبنا ونبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحابه وسلم تسليما كثيرا أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أيها الإخوة الكريم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بضعة ضلالة أسأل الله أن جارنا من النار أرجو اسم atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam àwọn abẹ́lọ́ mu kó wò nínú ìkẹ́ rẹ̀ tí atọrọ yẹn kó kàn kárí gbogbo àwọn sàhábà tó bá nàbí lùbà àwọn tí wọ́n tún tẹ̀lé tábì àwọn tábì tabi'in tí lórí gbogbo àwọn bàbá bàbá bàbá bàbá tí wọ́n ń ṣe iṣẹ́ ẹ̀sìn tí wọ́n di òpó ẹ̀sìn mú tán ti kú àtàwọn tí ń bẹ láyé gbogbo ẹ̀yin ìmáàmù ìmáàmù ọlọ́run ìkẹ́ àtìgẹ̀ náà lọ́wọ́ bá fún kárí yín tá máa ń sọ̀rọ̀ ìkẹ́ àtìgẹ̀ kìí ṣe tó ti kú nìkan náà máa ń sọ̀rọ̀ ẹ̀ fún ọlọ́nkẹ́ nìkọ̀ọ̀kan wa àwa tá ń bẹ láyé ọlọ́nkẹ́ wa àwọn tá ti kú àwọn tí wọ́n tún kú lọ́wọ́lọ́wọ́ ọlọ́nkẹ́ nìkọ̀ọ̀kan wa. ṣáájú bó tiẹ̀ jẹ́ pé ọjọ́ ti lọ màá ti kọ́kọ́ fi eléyìí máàkì pé kí àwọn tí wọ́n fún mi ní ètò kí wọ́n mọ̀ pé ọ̀gọ̀rọ̀ nǹkan tí wọ́n fẹ́ kí á tọ̀jì ó súnmọ́ kí a má lè tọ̀jẹ̀ but inshallah kati life á gé kéékèèké kábílẹ̀ rí pé àwọn ètò bá ṣe kókó àmẹ́nubà. tí yágbẹ́ èèyàn bá wá sọ́ra ó lè di yágọ̀ tí wọ́n bá ń sọ̀rọ̀ Ìbàdàn <laughs> tí wọ́n bá ń sọ̀rọ̀ pé Ìbàdàn nínú ìlú tí èmi ò tẹ̀lé tẹnu àbùkù sí ni pé lágbà tí mo ti di bí ọmọ ọdún méjì sí mẹ́ta ni mo ti wà ń bàdàn tí mi ti ẹ̀gbọ́n mọ̀ pé ibà ẹ̀ ìlú mi ọ̀tìgbà tí mo tó dàgbà ó ti wá di pé nìkan ti di Ìbàdàn àbíbí ò ní jago wọ́n ti sẹ́mi náà dá sí dókítà lè sọ torí bàá sọ lójú ọ̀rọ̀ dókítà tí ẹ bá ti pẹ́ láwọn ibì kan honorary citizen ìdè yóò bá gbà kò sí ìkọ̀sí Nàìjíríà àwọn bẹ̀rẹ̀ láti sùn. mo kí bàbá wa royal father of the day. Ìbàdàn nu ẹnlá yẹn bàtà fún òsì òun òwò Ìbàdàn náà ló lè ń bì í òsì kò tún lójú tó fẹ́ẹ́ fi kàn ní ìmọ̀nù. Nínú gbó Nàìjíríà pátá yẹn yẹn Ìbàdàn tí ìṣèlú dé yẹn ti sọ pé ti bẹ̀ kó o Ìbàdàn ló wá wà tó gbòòm ẹgbẹ́ tó yẹn yàn bá a mo kí bàbá wa jagun Rear Admiral Abdulateef Akíntọ́lá Ìbíkúnlé ọlọ́run inú mi ti ẹ̀ dùn pé mùsùlùmí lọ́lọ́run ni mo jẹ́ jagun ìbíkúnlé nígbà tí mo gbọ́ tí mo tún wá kà á tí mo rí pé àbẹ̀lẹ̀ tí mo ní alhamdulillah a jẹ́ pé àwọn tá a fi kan lè kún wọn pẹ̀lú sàlámà lẹ́kùn tí wọ́n ní awọ nínú alhamdulillah rabbil alamin kódà wọ́n tún wá fi ṣẹ́ ìmọ̀ ó ti di jagun ìbàdàn àfẹnjí jagun ìbàdàn ju ọba àdúgbò mi lọ àbẹ́ẹ̀kọ́ jagun ìbàdàn ó jọba àdúgbò lọ ẹ̀mọ́bìnrin náà yìí wéré lé o nígbà tó ti jagun Ìbàdàn wá dìde tí wọ́n wá ń to àga fún bàbá àmọ́mù tí ẹ̀kọ́ lọ́wọ́ òdùgbéraga tí wọ́n lẹ́mìí nìyẹn alhamdulilayi rabbil alamin ọlọ́run bá dúró tì yín bá wa mú yín débi tí ẹ fẹ́ dé bíríkì dáadáa wá jí ẹ rí ìlú pẹ̀lú ẹ̀sìn la hawla wala quwwata illa billah tí mo bá kí yín ó yẹ kí n kí baálẹ̀ kí yín ó fi jẹ́ pé màá pa gbogbo lọ́balọ́ba láyìn lọ́balọ́ba àbàdàn màá yanjú ẹ lẹ́ẹ̀kan náà bá mi. àbálẹ̀ mo tún kí yín lẹ́ẹ̀kan sí eléyìí ṣe àkọ́kọ́ ìpàdé wa. mo pé àwọn lectures wa tá máa ń ṣe nínú akínyẹlé local government àbálẹ̀ ti bá wa witness so many of it kọ́nà bàdékọ́lá kí ó bá dúró tẹ̀yìn náà. lẹ́yìn ìgbà náà màá tún fẹ́ kí dókítọ̀ mi dókítọ̀ Abdulaziz pírọfẹ́sọ̀ Abdulaziz ṣùgbọ́n ẹ̀làzíìsì eh, ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nítorí pé ti ó ti di nọ́ọ̀mù ti wá nítorí pé àìfẹ́ pé lárúbáwá dáadáa ńlẹ̀ Yorùbá pírọfẹ́sọ̀ Abdulakim Ọláwálé ìrí wọn níjókòó múnú mi dùn gan ó tún wá jẹ́ wáàsí kò sí wáàsí kankan tó tún lè jẹ́ wáàsí àfàwọn náà lónìí kí nìdí ẹnbà máa ń pòfẹ́sọ̀ wa wọ́n mọ̀ pé ìwà níjókòó pẹ̀lú bámi ti wá kan ti jókòó tí ń bọ̀ kan tún lò náà nínú ìbáraẹnisọ̀rọ̀ wọ́n kò lẹ́ńtẹ́ máa sọ̀rọ̀ báyé ṣe rí fún the last meeting sínú àti wọ́n jọ pàdé níbi presentation ti yín ní ui Dr. sinatiba èmi àti pẹ̀lẹ́tọ̀ jọ pàdé ní àárín àwọn ọ̀jọ̀gbọ́n ìjọ náà mo tó mọ̀ pé ah Allahu akbar kiri Allahu wọ́n ẹ̀ tẹ́ntì China fún tí sọ pé kí ní yẹn ní China ẹ̀rẹ́dìjọ́ yẹn ní Japan wọ́n wà lè ah, a ń ta àjọ pàdé ní àti bàbá lọ alimoji ọlọ́mọba dúró kìí o wa sọ́n oye má mọ̀ tó wè ṣẹ̀gbọ́n wọ́n sọ pé tí wọ́n bá tí kíní kan bá sọ lódò ó láwọn kan tí ó mọ̀ bí ẹ̀ẹ́dẹ́gbẹ́já bá sọ lódò àyè ó gbọ́dọ̀ mọ iye tó tó ṣùgbọ́n gbogbo èèyàn kọ́ tí o pè yẹn bá mọ̀ oye di professor rẹ má ti wá simple ayé ń simple gan ìyẹn jẹ́ wáàsí pé kílẹ̀ ń pàtàkì nínú ayé mo jẹ́ sọ pé wáàsí nìyẹn tí èèyàn bá kọ́kọ́ ní ẹ̀sìn tí èèyàn bá kọ́kọ́ ní ẹ̀sìn ní táwọn kan bí professor kan bá jókòó bíi nínú ètò ẹ̀kọ́ nínú ètò ẹ̀kọ́ kí n wí báwọn nínú ètò ẹ̀kọ́ wọn ò bí ẹni tó jẹ́ masters da kó lóun fẹ́ sọ̀rọ̀ wájú àwọn professor yóò kọ́ máa béèrè yọ̀dá tó pọ̀ ṣe máa sọ ṣe máa sọ ẹ wá wò oyin ti professor wá jókòó kí wá tún á ti professor lásán wọ́n tún ní àwọn ẹni tí ó jẹ́ pé department of health ya ọ̀yọ́ síta di LAUTECH Ògbómọ̀ṣọ́ àwọn tún ní director mi, ah cmd ah sábà tó pè yẹn cmd alimohi ní tí ó jẹ́ kí n máa tẹnu si sí yín ni pé wá àsìkan lẹ́yìn náà jẹ́ lónìí ló jẹ́ mi ó wà gbádá àbẹ́ ẹ̀kọ́ aláàjì aláàjì ìdúkúlé gbogbo ìtànkà lẹ́hùn kódà ọlọ́run bá ti gọ́gù ẹ̀ gbogbo ìtànkà ń pa mi ọ̀sẹ̀ pé bá a jọ ń wò lọ àwọn nǹkan ní ìwádà tó kàdé àti bá ń bá lọ èyí tí mo yàwó wa wọn ní àti gbogbo ọmọ gbogbo ẹ̀ alimọ̀jì kọ́lọ̀ máa lákòbá ajó ti dọ́kítọ̀ àti pòfẹ́sọ̀ wa Abdulhakeem làbísì kí ọlọ́run bàdé kíá kó bá dúró tì í kó jẹ́ lópẹ́ o. lẹ́yìn eléyìí ẹ má bínú ẹ̀yin bàbá wa ìmáàmù ìmáàmù bàbá wa ìmáàmù ìmáàmù nínú àṣà tí ànábì náà jọ fún ọkọ̀ òun náà ni pé tí wọ́n bá sọ pé ìmáàmù ilé Ìbàdàn ìmáàmù inú ilé ọba Ìbàdàn sọ pé òun náà mọ̀ sọ̀rọ̀ láǹkì kó ju gbogbo àwọn ìmáàmù lọ àyẹ́bẹ̀kọ́ bàbá wa ìmáàmù wa ìdíkú nínú ilé fámìlì wa ìdíkú bàbá wa ìmáàmù wa náà níbí náà bàbá mo kí ọlọ́jẹ́ ni yóò gùn bẹ́ẹ̀ náà mo kí gbogbo àwọn àfáàfá àti bàbá lọ àti àwọn bàbá wa tí wọ́n ti ń jẹ́ mọ́détọ̀bù àti málà wa náà mo pé program kan tí mo lọ ṣe last year mo pàdé bàbá wa tí wọ́n ṣe mọ́détọ̀bù mi wá ní jẹ́ pé màá wá ti gbogbo èèyàn mi ní sáláì má kí àwọn tí ń jẹ́ kí inú mi máa dùn nínú ìlú Ìbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí torí Yorùbá sọ pé tí mo bá bojú wẹ̀yìn tí mo bá rí èèyàn ènìyàn lásán mi mo kí gbogbo àwọn ọ̀rẹ́ ẹ̀gbọ́n àbúrò alábàáṣe tí a jọ kọ̀wọ̀ wá láti orí ọ̀tún atúlùtò mẹ́níyà. àti gbogbo jẹ̀mọ́ àparapata ọlọ́run ń dúró wa. bákan gbogbo ẹ̀yin ìyá ìyá kí sáàrì sáàjẹ ní òmìnira àbí ìtinú sáàjẹ ní òmìnira kí ọmọ bàa lè já mo kẹ́yìn náà o ọlọ́run ń dúró tì í ní ṣiṣẹ́ lórí tí èèyàn bá wo àkọlé tí wọ́n fún ìbáraẹnisọ̀rọ̀ yìí èèyàn bírèkì bírèkì bírèkì èèyàn wà bẹ́ẹ̀ bírèkì gan kò ní bẹ́ẹ̀ lè lókun kí nìyí wọ́n kọ́ restricting tá a máa sọ pé kó má ju Nigeria corruption system lọ bó tilẹ̀ jẹ́ pé kò síbi díje sí ibìkan kàfẹ́ ju ibìkan lọ yìí. ẹlẹ́ẹ̀kejì òun wá ní pé sábúrú sì ti ẹ̀ ń ṣẹlẹ̀ yìí gan ṣé kìí ṣe é pé torí pé a ní ẹ̀sìn ẹ̀sìn tá à ń sọ pé a níyẹn a torí ẹ bá ti dé ìlú ẹ̀sìn yóò mọ̀ pé ẹ̀sìn ẹlẹ́nu ló pọ̀ jù Nàìjíríà àti Christianity àti Muslim àwa tí à ń ṣe ẹ̀sìn ẹlẹ́nu la pọ̀ jù àwọn tí wọ́n ń ṣẹ̀sìn àkíkí gangan lọ àwa tá à ń fẹnu sẹ́sìn. kí wá làwọn ọ̀nà àbáyọ tí Islam ti provide sírò àwọn fìtínà báyìí lákọ̀ọ́kọ́ kí là ń pè ní corruption gangan nínú ṣẹ̀ríà Islam dókítà ti yan lẹ́ẹ̀kan ṣùgbọ́n kí n yan báyìí sẹ́rí corruption corruption gangan ìtumọ̀ rẹ̀ nínú àlùkùnrin àní alifasad gbogbo bí jẹ́ bá ti ń bá pàdé náà kúrò àtọ́nà bá dákọ̀ alifasad alẹ́dínà yusufuna fìlà áwùbí fasad fasad fasad nítorí wọn balẹ̀ pé láàrin bá a ti náà ní corruption. ṣẹ́wárí mustapha technically kò sí comprehensive definition kẹta fún corruption. àbẹ́ ẹ̀kọ́ ni doctor comprehensive definition kẹ̀kẹ́ kò sí fún corruption. kí nìdí torí pé corruption ní boundary corruption lálà àárín olówó corruption wà. ó lò corruption wà individual corruption wà mẹ́ community and corrupt gbọ́dọ̀ tí re fẹ́ define rẹ̀ ní receipt kan ló fi jẹ́ pé nínú àlùkùnrin àwọn ọ̀nà tọ́lọ̀ ti lo corruption kìí ibi à ń jíwó nìkan lọ̀gọ́dọ̀ wá engross ẹ̀mí ara wa sí corruption kìí ṣe ọ̀rọ̀ à ń jíwó nìkan ẹnìkan ti jíwó ara kò síbi tí ò sí even láàrin àwọn lọ́balọ́ba kò tí ẹ̀ sí ẹsẹ̀ mẹ́tọ́ ẹ restrictive kan láàrin àfá àlẹ́nàmọ́ àfá máa jà tó wò dé kí wọ́n sọ pé dé ẹnìkan ti jí kan ó ti <laughs> ẹ yọ corruption kó. tẹwárí pé kò sí compressive denomination kankan pé ẹ̀dá àjà tú báyìí pé báyìí ara kò sí. ara àwọn ẹ̀sáǹpù rẹ̀ tí ó jẹ́ àmọ̀ yìí pé corruption ọlọ́run pín gbogbo nǹkan ọlọ́run àtàṣe ẹ̀ mọ́ tó bá jẹ́ pẹ́sìn ọlọ́run ní ibi tó ti sọ̀tọ̀ tẹ̀sìn tó wá jẹ́ pé torílẹ̀ má ba torílẹ̀ jẹ́ ọlọ́run níbi tó ti sọ pé pé ní sùúrátù Bákọ́rà ọlọ́run bá àdékẹ́ lá sọ̀rọ̀ nígbà tó fẹ́ tó ń sọ fún àwọn màláíkà yìí pé inni ja'ilun fil ardi khalifa kí ọlọ́run bá àdékẹ́ lá sọ ataj'alu fiha man yufsidu fiha aṣọ pé fasadi ní jẹ́ corruption ataj'alu fiha man yufsidu fiha ọlọ́run sọ fún àwọn màláíkà pé mo fẹ́ dáhùn èèyàn torílẹ̀ amọ̀lẹ́yìká ti wá àzúmi ntá ṣe ntá dì irú èèyàn tá a jẹ́ wọ́n ti àzúmi ẹlẹ̀ àtẹ̀jẹ́ àlùfíà máa ń yù sí ìlùfíà àwọn tó o fẹ́ dà yìí yù sí ìlùfíà wọ́n kọ̀rọ̀ tilẹ̀ ilẹ̀ ti dà bílẹ̀ ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ti dà kó máa kọ̀ntínú bá yẹn ti dà ṣùgbọ́n àwọn tó o fẹ́ fi ilẹ̀ wọ́n kọ̀rọ̀ tilẹ̀ ọ̀nà wo ni wọ́n wà gbà kọ̀rọ̀ tilẹ̀ wà yẹn síkù dìmọ́ à nínú tí ó máa jẹ́ sáǹpù kí wọ́n kọ̀rọ̀ tilẹ̀ ni kí wọ́n máa para wọn. La ilaha illallah jẹ̀mọ́ ṣé kò ṣẹlẹ̀ ẹ̀mọ èèyàn tó ti kú kìí pé ẹnìkan náà ní ohun kan pa wàyí ṣé kò dùnà ibi ìjà nípa ara ọ̀nà pé ara pé ti corruption lè yẹn tó lọ́n dá kú rẹ̀ láì mọ iye òun nígbà tó yẹ. ظهر الفساد في البر والبحر بما كسبت ọlọ́run lẹ́yìn èyí lẹ́bà lè jẹ́ kò dá pẹ́ ẹranko kò dá kọ̀ọ̀kan ní ẹ̀yin lẹ́yìn tí ẹranko tẹ́ranko náà ti jọ yín ẹ̀yin èèyàn lẹ́bà lè jẹ́ ẹ̀ wá borí ẹ̀pẹ̀ nìkan díẹ̀ tún débi omi náà ẹ̀túnbò náà jẹ́. nínú ọjà níbi pé kéèyàn jẹ́ Park. ọlọ́run tún mọ̀ pé corruption náà tún lè kéèyàn tún jẹ́ nifak. wọ́n yìí dáa kí ìdàlẹ́ ògùn láà tó ti lè òfìlà àwọn nígbà tó náà sọ̀rọ̀ pàrọ̀ ọmọ náà fi kiri kọlu ìnàmà nàánú mùsùlùmí. ọlọ́run láwọn èèyàn kan bẹ kò síbi ẹsẹ̀ lè ṣe wàásù fún wọn tó pé ẹ má balẹ̀ yìí jẹ́ ẹ túnlẹ̀ yìí ṣe ẹ má bàjẹ́ wọ́n tún bóde tún mọ̀ta gbàngàn pé tún lù إنهم هم humul ولكن لا يشعرون. yash'urun. ọlọ́run ní àhà àwọn ìsìn mẹ́mbà lè jẹ́ òun ẹnu àdí ìtẹ́jẹ̀ ẹ̀ lé mọ́ torí àwọn ẹni balógun àwọn ni wọ́n jókòó sí kọ̀rọ̀ tí wọ́n mọ̀ ọ́n láwọn èèyàn bóde pé ó yá ẹ lọ́ọ́ darí wọn. ọlọ́run tún lọ pé corruption ni kí èèyàn jẹ́ authority kó máa fi authority rẹ̀ balẹ̀ jẹ́ ẹ wo tí ń ṣẹlẹ̀ ní world ẹ wo tí ń ṣẹlẹ̀ ní world ẹ wo bí wọ́n ti sọ Iraq dì ẹ wo tí ń ṣẹlẹ̀ ní Sham tí ń ṣẹlẹ̀ ní Palestine káàkiri. àwọn wo ní ìbàjẹ́ àwọn agbára àwọn agbára àwọn tẹ́lẹ̀ kiri àwọn alágbára ọlọ́run sọ wípé innal muluka idha dakhalu qaryatan afsaduha muluka àwọn powerful powerful man àwọn tí wọ́n dé pa ti gbé kọ̀ǹtò àyẹlẹ lọ́wọ́ idha dakhalu qaryatan tẹ́ máa fẹ́ wọ inú ìlú kan wọ́n ọkọ̀ bàbẹ̀ jẹ́ náà wọ́n ní àtọ́mí bọ̀mù kan wà tí iraki ń ṣe wọ́n wá wá wá wá wá wá wọn ò rí wọ́n sì gbàgbé òde corruption kan nìyẹn. nínú ọ̀rọ̀ ìdílé pé kéèyàn má jẹ́ òbí rẹ̀ kéèyàn má jẹ́ òbí rẹ̀ corruption tó lò náà ìyẹn ní ìtàn ànábì wa Nuhu alayhi salatu wa salam ànábì Nuhu fi bẹ́ẹ̀ lọ́nà pé rọ́bì la tazar. لا tazar ala العود من min al-kafirina dajjaro ọlọ́wọ́ àwọn tí mò ń wò yìí ní bàbá bàbá tẹ́ ń pè bàbá bàbá lónìí ìyá ìyá lónìí àwọn eléyìí ọlọ́run mọ̀jẹ̀ wọn rọmọ bímọ mọ̀jẹ̀ wọn sẹ́kù lórílẹ̀ nù mọ̀jẹ̀ wọn rọmọ bímọ. kí ló dé innaka in tadhurhum yudillu ibadaka àwọn eléyìí ò ní bímọ ẹ̀sáǹpù bu ni wọ́n mọ̀ jẹ́ báwọn táwọn èèyàn rẹ̀ náà bá ń bímọ. ṣùgbọ́n tó pẹ́ẹ́rẹ́ rẹ̀ ń mùsùlùmí gidi ò ń bímọ ò ń tọ́mọ rẹ̀ dáadáa tẹ́ǹtẹ́ bá jọ ń gbé bá jẹ́ mùsùlùmí ibú tàbí tó ń bá jẹ́ èèyàn ibú èèyàn ibú náà ràn mọ́ tiẹ̀. ànábì Nuhu wá ní èyí torí tó o bá fi wọ́n lẹ̀ yùbí ló ìbáadákì àwọn tí bẹ́ẹ̀ bá ní kọ́ mọ̀ kan pé ah, ẹlẹ́mọ̀ jẹ́ èmi ò wá di kinní kan torí kó ti ráwọn èèyàn kan lẹ́tà ń pu bú. wàlá yẹ́lì dú ilá fàájìrán kàfàrọ̀. anábì ní ọ̀ṣẹ̀ wá tó ń sọ fọ́nà pé wàlá yẹ́lì dú. àwọn tá à ń sọ ní bàbá ìjà tá à ń sọ tá à ń pè lómi tí wọn ò ní background gidi kò sọmọ tẹ́fẹ́ bí kèfèrí náà ni ó máa jẹ́ total conclusion total conclusion ni pé wọ́n ò lè bímọ kankan àbí kó náà jẹ́ kẹfẹ́ yìí ṣẹ̀fẹ́ àwọn èèyàn bá yẹn ti kù lórílẹ̀ ayé wọn ò ní nǹkan lè fi tọ́mọ tọ́kílẹ̀ sọ pé wọ́n wà tọ́mọ yẹn tó jọ̀nà ẹ̀ díẹ̀ nìyẹn nínú àwọn ààyè ọ̀nà tọ́lọ̀ ọba àdìgbé àti dákọ̀ ní táǹpẹ̀ ní corruption. jẹ́mẹ́ẹ̀ ó wá mú ká wá sàlàyé kí wá ní jẹ́ ilé mùsùlùmí ilé mùsùlùmí kí là á mọ̀ pè nílé mùsùlùmí ká gan tiẹ̀ tún ní mùsùlùmí kí wọ́n kọ́ yanjú ẹ̀ tá a mọ̀ pè ní mùsùlùmí. ọmọ ọ̀bàdàjọ́ sọ náà Al-Qur'an wala tuzakku anfusakum inna Allaha ya'lamu liman ittaqa. ẹ lè pe sẹ́ńtẹ́ lẹ́pẹ́ kó lè fẹ́ dá mùsùlùmí mọ̀ níbi gbogbo ẹ̀ náà lórí ẹ̀rọ ọlọ́mọ. ṣé ayé ìgbà kan wà táwọn kílẹ̀dì kan wà tá máa ń tànú àwẹ̀ wọn là bá da ọtí inú àgé ń ṣe é mi ojú ọjọ́ ẹni kó fẹ́ fi ṣàlùwàlá ẹ̀jẹ̀ lójú ayé kí ló fẹ́ fi ṣe àlùwàlá kí ní dààmú ọtí tálẹ́ abẹ́ pé mùsùlùmí. wàlá àti ìdáko àǹfọ̀ṣẹ̀kùn ó pẹ́ńtà jẹ́rìí ní ìsìnkú ní mùsùlùmí bá a ti jókòó ìtara fẹ́ jẹ́rìí tani ò ní fúnpá níbi ogun bá dé tani ò lóńdè ẹtúgbànú àwọn obìnrin wò tálẹ̀ ní bá nǹkan bẹ̀ ẹtúgbànú wọn wò àti pọ́ọ̀sì wọn ẹtù tàlàfẹ́ pè jẹ́ tàlàfẹ́ pè mùsùlùmí. lọ́lọ́run fi sọ́nù àyà tó tẹ̀lé àyà tí mo kà yẹn pé wà kọ́ láti la àárọ̀ abẹ́ kò sáà wà kọ́ láti la àárọ̀ bọ̀ àmọ́ nà. ẹ́ àwọn lárúbáwá àwọn ramẹ́kà wọ́n fẹ́ sàkọ́sà nẹ́bì sallallahu alaihi wasallam àwọn alọ́bà nẹ́bì àà àmẹ́nà tí bá ti di mùsùlùmí àwọn náà ti gà sílámù àmẹ́nà àwọn náà ti di mùmí ní báyìí kún ọlọ́run dá padà pápá kún lẹ́mtù mínú sọ fún wọn sọ fún wọn ah, eléyìí sọ̀rọ̀ eré mo fẹ́ jẹ́ mùmí ní òtí ìdí kéde kíláàsì kékeré kíláàsì ńlá ni ọlọ́mọ yẹn dínkùlù yìí mẹ́rin fi kùlù bìkùn àwọn ọlọ́wọ́ tí ìmú mọ́nì dénú ọkàn yìí èdè ẹ pàṣù àwọn oríṣiríṣi ẹ̀zámù kẹ́ tó di mùmìnì tó mọ̀ sí pé èèyàn a máa jẹ́ mùmìnì àbí mùsùlùmí ló kọ tí kò ní sí pàṣì kíláàsì yẹn ṣe pé wọ́n ti ń pa àwọn kan lọ́nà ọ̀rẹ́bù lẹ̀ pé wọ́n lẹ pósítà lásán àbẹ́bẹ̀kọ́ wo ìtì fine bí ọ̀rọ̀ ẹlòmíì ṣe rí inú wa nù kò tí ì pass through kíláàsì kó máa jẹ́ mùmìnì àbí mùsùlùmí ọ̀hún gan ṣùgbọ́n tí ń pẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run wa ní hùn àti àti ìrẹ́sàmù yẹn wá bẹ́ẹ̀ ẹ̀sàmù kan wà tí máa ń mú yẹn di mùmìnì wájú ọlọ́run jẹ̀mọ́ làbá kan sọ pé kí làṣírí ọmọ làṣírí òbí ìjẹ́mi àti yín produce nínú wa làṣírí wa ó là sírí wa ọmọ ń yára láti tú àṣírí bàbá àtìyá ju gbogbo nǹkan lọ. ìyẹn láàbò abọ́ sí pé inú ilé mùsùlùmí kí n máa ń dá àmà. tá a bá fẹ́ bíùdì inú ilé mùsùlùmí tá a fẹ́ bíùdì sọ́lì sọ́lì inú ilé mùsùlùmí tó máa wà sọ́lì islamic àwọn kí n sọ pé spiritual solid a ní bùkátà sáwọn steps kan láti tọ̀. tọ́wọ́n balẹ̀gẹ́rẹ́ sì ti ṣàlàyé rẹ̀ fún wa yàrá kò ni fáńkì wọlé àyà wà ilé tẹ́ nǹkan àkọ́kọ́ kẹ́rí àǹfààní fẹ́yìntẹ́ ti wa tẹ́lẹ̀ tó bá ti mari ó ti kọ́kọ́ gbé àdẹ́wò kí n wí báyìí àwa tá a ti mari aláǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti mari ti jáde òdì ní báyìí. fáńkì hul àyàmẹ́ wa sọ léwu náà ní ìbáàdì kún ó bèèrè nìyẹn gbọ́dọ̀ ọkọ wa ọlọ́run wa sọ̀làyé kí lẹ́mọ̀ pẹ̀lú obìnrin tínú ilé ò bá dáa tí ẹ̀sìn ó jáde nínú ilé tọ́mọ náà ó dáa táwùjọ ó fi dáa ẹ ọkọ wa obìnrin obìnrin ṣe bàìkó tán kó tọ̀tọ̀ sí èrè kó lo páúdà omi yẹn kọ́ lóbi rẹ o pákéjì ni o tẹ̀ pé ayé ti dáyé pé kódà arúgbó gan ibi tó dé gan ní yìí tó dé ní bí ẹ fẹ́ pa ìlà rẹ lẹ́ẹ̀kẹ́ yẹn wọ́n bá yàn pákéjì ẹ má bínú o balẹ̀ wọ́n parẹ́ wọ́n pàkéjì ẹ̀fún yẹn bí òní hàn kèétí ẹ̀yin wá ní obìnrin rẹ o kèétí obìnrin tẹ́ kókó bá wà bọ́ o àbí ètò ẹ̀rí yẹn ń kọ̀rọ̀ o ànábì náà sallallahu alaihi wa sallam. tunkihu al-mar'atu li arba'i ànábì ni kò sí gbogbo yẹn bá fẹ́ fẹ́yàwó láyé yìí ìkànnù rígbìn mẹ́mẹ́rin tó ń fẹ́ ká iná ni ẹni yóò máa fi fẹ́yàwó alákọ̀ọ́kọ́ lè máa lè hà tóbìnrin bá ló lọ ọ̀gọ̀rọ̀ ọkùnrin yóò máa legi pé ah, ọmọ olówó yìí náà mo fẹ́ fẹ́ wọn kálukú aládé ń gbogbo àwọn gómìnà gómìnà ní ìṣègbè àwọn ará wọn náà fẹ́ra wọn àwọn náà fẹ́ fẹ́ ọmọ gómìnà. jimali ha wàlẹ̀ hasabi ha ìran wo ló ti wá kí ni family status yẹ à ń wá kiri ló jẹ́ kóbìnrin náà ń wá kiri. obìnrin náà wọ́n sátú sí pé ah táìsì wo ló ń bẹ fún lágbájá. ìjàmá ha ẹ bí gbogbo táǹkà ìsìláàmù ni a máa wo torí fáńkì fún máa tọ́ bẹ̀lẹ́kùn mi lẹ́nu ìta ó wo bí náà wa sọ pé wàlìyí ìhà rí sí ẹlẹ́ẹ̀kẹrin téèyàn mọ́ ti torí ẹ̀ fẹ́yàwó ó ní torí ẹ̀sìn fáfúfáfú bìzáàtì dínì táwọn bá ti yàrá èyí tó lè múnú ilé yín dá tó lè mú rìsọ́ọ̀tì gidi wá fúnú ilé yín tẹ́ gbé tẹ́fẹ́ ró tẹ́fẹ́ kó mú ẹ̀sìn kó pòbìtì ẹ̀sìn èyí tó lè mú dá òní fáfúfáfú bìzáàtì dínì ẹ̀yìn nǹkan àkọ́kọ́ tẹ́ ẹ gbọ́dọ̀ ọkọ́ fi mẹ́yìn òde tẹ́fẹ́ wọnú ilé lẹ́sìn jẹ́mẹ́ kí wọ́n ọkọ̀ bẹ̀rẹ̀ báyìí láti kíá ọ̀dọ̀ tiwa támánikẹ́ mẹ́yìn obìn pé tí ọ̀kọ́ fi mi jáàbì mu wọlé ṣẹ̀gbẹ́ ìjáàbù símbọ̀ ẹ̀sìn ẹ wò beyond ìjáàbù. ah mo tẹ̀sẹ̀ jalè inú àwẹ̀ tó jẹ́ pé irú wa ògiri wa ni ọ̀rọ̀ inú àwẹ̀ ẹ wò beyond ìjáàbù. ṣe ara àwọn obìn ló fi jẹ́ pé ọlọ́ọ̀bà ìka sọ́nu sọ́tò làárọ̀ albaladu tayyib yakhruju nabatuhu bi idni rabbih walladhi khabutha la yakhruju illa nakida ṣe àmọ́ pé ọlọ́run fún wọn pàtíkà nìyẹn pé ilẹ̀ tó bá dáa ọmọ obìnrin tí ó sàkọ tó lóòrò ọkọ rẹ̀ tí ó rẹ̀ yàn rẹ̀ fẹ́ kò ní jẹ́ tó ti ní series of accounts of fornication ẹ̀yin obì iṣẹ́ ń bẹ lọ́rùn yìí àgẹ̀yìn tọ́lọ̀ tó fọlọ́ mọ̀ obì tó yẹ ká máa gbọ́ òwe pé kò sí bẹ́jì mọ́ ní òun wá bẹ́jì ọlọ́ọ̀dì orí o tó yẹ kó rí bẹ̀ obì tí ó sakọ sakọ rẹ̀ ó pọ̀ tí akọ rẹ̀ ó wọ́ ti pé òun sakọ ò ní ní fornication experience ṣùgbọ́n ṣe wá lè mọ̀ lónìí pé ó wọ́n òun in the amidst of àwọn àtàjà àpá even ó ti di náà ó ti di náà. ọlọ́run wa ní wọ́lẹ̀bí kọ́bútà ẹ̀rí ọmọ obìnrin tó ti ní six of eight ọkùnrin ó ti ní six of eight ọkùnrin kò yẹ kó tó sakọ mọ́ torí ẹ̀ tó fẹ́ fi ọ̀gàn pẹ̀lú fòyà ni àbí fòyà kọ́ ni ìwọ́n ló wá tó àtakọ pé ẹ̀yin eléyìí eléyìí ò gbé ìwòdà eléyìí ò lò lọ ìwọ ìwọ ìwọ tó yẹ pé mánéjì ni wọ́n fẹ́ àbí wọ́n fẹ́ restructure life rẹ̀ ẹni tí ó restructure life rẹ̀ gan fẹ́ take risk torí pé olùmọ̀ wà successful ó ní pé nǹkan àkọ́kọ́ tá a gbọ́dọ̀ ọkọ́ mójútó jẹ̀mọ́ àwa tá a bá mari àbáwa tá a ti mari ẹ má jẹ́ ká kánjú tùlú ọ̀ràn pé mo tá àti lóbìnrin kan fẹ́. a wo standard of religion ẹ obìnrin tá a bá fẹ́ fẹ́ lónìí lónìí bómi ti máa ń dì máa ń di pé dáórì mi obìnrin uh, sóbì ti jẹ́ ní má nìyẹn kùsà pé oní pé kó jẹ́ pé kó jẹ́ áfíìsì sẹ̀kóbì tí ó dì máa ń di pé dáórì mi ni kò jẹ́ áfíìsì kò jẹ́ tó ti hákùnrin ànìtàn sẹ̀kóò náà ní bàgbájẹ obì tí ó dì máa ń di ẹ̀sìn bóun ni yá síìsì mo fẹ́ fi fi ọ òun náà ó jẹ́ bóun náà ṣe kí ni ó ti ní bàgbájẹ ẹ̀sìn ṣùgbọ́n bí ìdá pé tí wọ́n bá wò ní pé Ferrari ni o Ferrari ni o ó ti mọ̀ pé ó ti ní series of experience. náà tàbá wá rí obìnrin kọ́lọ̀ gbogbo àwa tí a ti níyàwó lé ọlọ́run ṣe wọ́n lóbìnrin fún wa àwọn ànábì ọlọ́run náà máa bẹ lọ́run rẹ̀ gẹ́bí ànábì Zakariya ṣe bẹ lọ́run wà á sílẹ̀ lánà ìdáwójátìnà ọlọ́run bá ń túnyàwó mi ṣe torí ẹ̀sánpù tá mọ̀ pé a gbọ́dọ̀ níyàwó ọlọ́run bá lè mú wa ní inú ìtàn ànábì lù àti ànábì نوحا. innahuma تحت عبدين من عبادنا. àwọn méjèèjì abẹ́yìn ọlọ́run náà wà ṣùgbọ́n sọ pé obì ibu ni wọ́n rìsọ́ọ̀tì táwọn ànábì ọlọ́run méjèèjì ní ò pàṣà rìsọ́ọ̀tì tí àwọn ànábì ọlọ́run méjèèjì ní obì jẹ́ lápò lórí torí pé ọlọ́run mẹ́sàn-án fún wa pé tí yẹn bá já àbá tọ́lọ́ bá fẹ́ ba iṣẹ́ rẹ̀ jẹ́ obìnrin ibi lọ́wọ́ ọkọ̀ fún tí yẹn bá jí alágbára náà àbí èèyàn ńlá nù tọ́lọ́ bá fẹ́ ba iye rẹ̀ jẹ́ obìnrin ibi lọ́wọ́ ọkọ̀ fún ẹ wo ìyàwó ànábì lùt ànábì lùt ó tún ṣe wáàsí tán yóò palẹ̀ mọ́ wáàsí báyìí ìyàwó tó gbé kátó pé máìkì ìyàwó tó gbé báyìí pé ẹ má dá lóhùn wèrè rẹ̀ bóyá ló ti fẹ́ lọ sí wáàsí lọ́lẹ̀ lọ dúró tì í bẹ́ẹ̀ mọ́tì orí wáàsí ṣé ó <laughs> ẹ pé ọlọ́run bá tẹ̀yẹ̀ jẹ́ kí mo ní ti wáàsí lọ́lẹ̀ kí ẹlẹ́ àwọn adó mi gbé kò fowó ọbẹ̀ ẹlẹ́ o ṣé wáàsí ò ti parí <laughs> ṣé wáàsí ò ti parí báwọn gbogbo yòówù ká máa sọ orí owó ọbẹ̀lẹ̀ <laughs> ẹ̀wọ̀n èèyàn onígbọ̀n kan mọ́ kò fowó ọbẹ̀lẹ̀ lókùtù ó mọ̀ bọ́ abáwọn ìkọni likewise anabi wa Nuh alayhi salatu wa salam obìnrin ibú náà ọlọ́run fún ọlọ́run fún ìṣẹ̀sáǹpù fáwọn tá a bá tún kù lẹ́yìn káfí lè rọra ìdímèrè wa kó fi lè sọ gidi kákòbí ọ̀rọ̀ obìnrin orí mo fẹ́ sí inú mo fẹ́ kí wọ́n gbé màá rẹ ìjókòó mi sí kó bá yẹ pé ìwà ní ìjókòó pa mi sùn. nínú sẹ́ẹ̀f yóò mú inú ilé dínú ilé mùsùlùmí kí rìsọ́ọ̀tì tó wà mọ́ jáde ń bí ó fi máa bá wùjọ dà òun náà ni ìhìtìmáàmù bẹ̀rẹ̀ àkídà ìhìtìmáàmù bẹ̀rẹ̀ àkídà captain àwọn ọmọ wa fóònù wọ́n ṣe wà spiritually solid ṣẹ́rí ká mọ̀ tara wa we are all spiritual corrupt spiritually corrupt kò sẹ́ni tí ò wà spiritually corrupt nínú wa ó wọ́n. a wọ́n al-ihtimam bil àkídà ẹgbẹ́ fún alẹ́ tàǹpù kan látàrí anaba mahimman sallallahu alayhi wa sallam à ń pẹ̀lẹ́ Abdullahi ibn Abbas sẹ́mánà ọkọ̀ Abdullahi na Abbas Abdullahi ibn Abbas tó fifteen years tánàbí ti kú anabi wa ọ̀dọ̀ anabi ni wa ń gbé time ọyí ẹ̀ sánàbí ń bá sọ̀rọ̀ kò tí ì pọ̀ ànábì wa ń kọ́ ní hadith ìyẹn ni pé nínú ilé wa tàbí kó wà spiritually solid yóò mọ ní time tá a fi mọ train àwọn ọmọ wa fún ẹ̀sìn látọ̀ kùránì lọ́tọ̀ bàbá gangan àbí ìyá ṣé ìyá tí ò mọ̀ ká àbá tí ò mọ̀ ká ni ó kọ́ mọ́. ọlọ́run ti wá kẹ́ wọ́n ti ṣe ìbú rẹ̀ wọ́n ti ṣe yorùbá rẹ̀. àwọn ní time tá a fi mọ ká táwa náà wà mọ sọ pé lesson ti ń bẹ́ẹ̀ ń bíbí rè torí pé ànábì wa pé Abdullahi ibn Abbas ya gulam ẹwọ́ kọ́tà nẹ́bí gulam ìyẹn ni pé ọmọ tí ò tí ì já lẹ́nu ọmú kánẹ́bí máa fọwọ́ ọmọ tí ò tí kọ̀ ọmọdún kó wá fẹ́ tírẹ̀nì ẹ̀ ní àkídà pé ẹ̀ṣìfábìlà yàṣìfábìlà tó bá fẹ́ kọ́ lọ sọ tó fẹ́ máa dì fún pàtì mọ́ ọmọ ọdún bẹ́ ọmọ ọmọ tí ìfọdún mẹ́rin àlànà bí nǹkan nìyẹn o tó bá fẹ́ kọ́ lọ sọ tó fẹ́ máa dì fún pàtì mọ́ ò fẹ́ máa wá gbẹ́rẹ́ egún kì mọ́ o fẹ́ máa wá ìsọ́ kankan kí sọ́dọ̀ ẹlòmíì mọ́ ìfàbìlà ní tó ń sìn ní pé lọ́ máa sọ ìwọ ọlọ́run ní tọ́lọ́ ń bá fẹ́ ni o máa ṣe ní tí ọba fẹ́ ìwọ náà máa ṣe yahfazik ọlọ́run máa sọ́wọ́ náà kò bí aburú ẹjọ́ kí ni wàhálà tó gọ́rọ̀ ẹlòmíì wá kí káyé mọ́ mú wọn káyé mọ́ mú wọn káyé mọ́ mú wọn nífìdí oní wàhálà kí olórí òkè èdè òkè olórí ìsàlẹ̀ èdè òsà ó lọ gbogbo ẹ̀ kò tí ì níyànjú tó bá fi lè mú òbí tí ń dààmú kí tó bá fi lè mú òbí tí ń rán ọmọ rẹ̀ lọ gbá ájò ọmọ rẹ̀ náà mọ̀ lọ lẹ́yìn ló fi jẹ́ pé éèjì táwọn èèyàn fi ń jẹ́ nǹkan tí ìsìn ní sùúrù sùn ó ráìtì jí tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ àbẹ́ ẹ̀kọ́ dókítà wa ẹ lọ fss àbíkílẹ̀ pé ibi tá a ti ń bọ̀ ní ìsìn nínú àwọn àti ui competition ni wọ́n ń ṣe tí fss pọ̀ jùlọ sóyẹ kó rí bẹ́ẹ̀ federal school of statistics ibi táwọn ọmọ òtí sí àwọn ọmọ federal school of statistics wọ́n pọ̀ ní kọ́sìtì ìwé kí ló bí àwọn òbí wọn ń rán wọn lọ gòkè bẹ́ẹ̀ àwọn òbí wọn ń rán wọn lọ gbàṣẹ́ lọ́dọ̀ àwọn àfa lọ́dọ̀ àwọn pásọ̀ wọ́n mú wọn lórí òkè iṣẹ́ tí wọ́n ń rán wọn yẹn result ẹ̀ ń jáde lára àwọn ọmọ náà tí wọ́n ti ní àfa àti ń daṣẹ́ mọ́bìnrin àfa àtúlẹ̀ àdìbárìn orúkọ tán kì í o. Súlé Adífárìn àbá Súlé Adífárìn. wáyé dá sa àjà fásitì àrìlá anábì tí wọ́n á sọ fún pé wáyé dá sa àjà tí nǹkan máa ń gbẹgbẹ lọ́kàn rẹ tó fẹ́ máa béèrè lọ́wọ́ èèyàn má bìyàn léèrè kankan àyàfọ́ lọ ọlọ́run ni wọ́n kọ́ dùn. èèyàn mìíràn lọ́mọ wọn wá rojọ́ fún àwọn àkọ́kọ́ pé ah ah kọ́kọ́ lọ yẹn náà bí làbí èèyàn mélòó sáré pé iṣẹ́ àǹdà rẹ̀ tó máa ṣe ìgbélé ọ̀yẹ́ nẹ́bílà ìmẹ́ta yìí ìṣòro tó fẹ́ ṣe yóò bì ya táǹdà pé ìmọ̀nì là ń bí ìdílé yẹn. wedding ring kan ló pọ̀ lọ́wọ́ ẹnìkan kan wà àbí ẹni tí òye oníyìí ti lè tó lù sára tó ti dá sọ́gun. wọ́n ìlẹ̀ sàẹ́ńsà àdìsí tí mò ń kà yìí gbogbo àwọn tá a bá bímọ tá a bímọ bímọ ẹ̀yìn ọkọ bẹ̀rẹ̀ àdìsí yẹn àdìsí tìrìmìdì ni sáré tó mọ̀ ń bì kí wàá ní rìsọ́ọ̀tì pé spiritual study ló bá fẹ́ jáde àwọn àdìsí ànínẹ́bì kan wà kò yẹ kó mọ tí ó tọ́ mọ ọdún mẹ́wàá mọ́ tì í mọ̀ àwọn àhàdìsì kan bẹ ọmọ tó bá kọ́ ọmọ ọdún mẹ́wàá nínú àdìsì ànínẹ́bì kò yẹ kó mọ́ tì í mọ̀ àwọn àhàdìsì kan bẹ ó bí tí kóbìnrin tó gbé kóbìnrin tó bàlágà kó tó máa tíjú sí pé wọ́n máa tẹ̀lé màmá mi lọ sọ́ọ̀bù kó gbọ́dọ̀ màmá àdìsí àbú ìlera tó bẹ́ẹ̀ sọ yìí muslim sábà Muhammad sọ̀rọ̀ tó bá sọ yìí pé ahabbu bilad ila Allahi masajidiha wa abghadu bilad ila Allahi aswaquha. ibi tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí jù mọ́sálásí ibi tọ́lọ̀ ń gbé sépè tó éèkì jù tí ò fẹ́ káwọn èèyàn máa pọ̀ ńbẹ̀ táwọn èèyàn sì ń pọ̀ ńbẹ̀ tẹ́sù láìsí àsùnwàkù ha ọjà ni jẹ́mọ́ àbí ibo nílé ìdíjìnà lónìí wèrè èèyàn gidi àjẹ́ oṣó ẹlọ́ngbò gbogbo ẹ̀ ibi tí ọlọ́run wá éèkì làwọn èèyàn ń jí lọ ń jí lọ ja nkókó nkó nkẹ́nkẹ́n ìkan oníkíní kan yóò jẹ́ látago mẹ́rin kò sì ní jíde mọ́sálásí ibi tọ́lọ̀ níbẹ̀ àwọn àdéhìí kan wà á gbọ́dọ̀ mọ́kàn wọn mọ́ wa táwọn fẹ́ kí wọ́n wà sí ibi tó adé sọ̀dẹ̀ torí pé tí ń gbọ́ àwọn tí wọ́n ń dàlú ìrú tí ń gbó wọn láyà ni pé wọ́n mọ̀ pé àwọn láwọn bàbá àtàlẹ̀ tó lè báwọn control spiritual aspect of life. ta ọmọ ọlọ́rin ni wọ́n sọ kùránì kalẹ̀ ní ìsìn wọ́n ti síbẹ̀ kan tí wọ́n ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀. and so fucking what. a weak spiritually a fáwọn ọmọ wa fọmọ tó yẹ pé ó wá wà sí gan kò jókòó gbọ́ wà sí nígbà yẹn pé ìyá gan náà ọ̀tọ̀ ní sátìn ọ̀tọ̀ ní kinní kan nínú tá a mójútó nù hadith yẹn ká gbìyànjú ká wà ká káwọn ọmọ wa pẹ̀lúgbà nàbì ti sọ níbẹ̀ sọlọ́lá àdìyẹ ẹgbẹ́ yí pé ìrẹ́ Ibn Abbas tí gbogbo ayé ìbá kóra papọ̀ tán kóra papọ̀ tán náà fẹ́ ṣe tí àwọn olóṣèlú bá gbọ́ méjèèjì tó láti yẹn lásán àwọn tí ń dàlú ìlú àti àwa àtàwọn tí òṣèlú àtẹ̀tí ìṣèlú tí ń dàlú ìlú tá bá gbọ́ méjèèjì yà ní dayé láàmú ma. tí àwọn èèyàn bá kóra jọ tán sì pàǹpá pọ̀ tán àwọn ńlá nìyẹn báwọn fẹ́ ṣe olóore pé ìwọ la fẹ́ lò á ṣe olóore tí ò bá ti sínú àkọọ́lẹ̀ ọlọ́run èyí tí wọ́n rò tán lérò sí ẹ̀yìn òní jẹ tẹ́másì lánìyàn pé àbàtì ah, ẹ̀jẹ̀ ni o tí gbogbo ń ti ń jẹ́ nàìjíríà bá ń pàrọ̀ fẹ́ bàtẹ́ nìkan jẹ́ tí o bá ti tinú kádàrà tọ́lọ́run ànábì ní ìwọ ibùdó Abbas lọ́gbà pé kíní yóò ní ṣẹlẹ̀ sí ọ. ẹ wo tírénì tá nàbì fún ọmọ tí o ti sọmọ ọdún mẹ́wàá ẹ wo tírénì tá nàbì fún. Ah, aláhàkọ̀ọ́ kẹ́mi táà tí ìlọsínú á fẹ́ tẹ́lẹ̀ kejì ọjọ́ ìsinmi nínú tírénì táàfin inú ilé wa òun náà ni ìhìtìmáàmù bí sọ̀rà ìhìtìmáàmù bí sọ̀rà anábàá Muhammad sallallahu alayhi wa sallam ó ní múrù àwùládẹ̀kún bí sọ̀rà wà hún kíni ẹ kọ́ àwọn ọmọ yín níbi wọ́n ẹ wá nà wọ́n ẹ já wọn nípa tiẹ̀ anábì ò ní ẹ nà yẹn kankan lórí kankan tó jọrọ pé kó ṣe ìbáradà jọrọ rọrọ nígbà tó bá kọ́ ọmọ ọdún mẹ́wàá ẹ wá jẹ́ àjọ sí i òbí tí ọmọ rẹ̀ ó máa kírun nígbà tó ọmọ bá dọmọ ọdún méje bàbá ìyá àbí ìyá gẹ́gẹ́ personally yóò máa kírun ẹ sí five times eh, daily prayer tá a máa ń ṣe seventeen ìrun tá a máa ń kí ìrun márùn wákàtí márùn tá a máa ń kí lójúmọ́ yẹn ẹ sí fún odidi ọdún méje ìyá yẹn ó kì í níwájú ọmọ tọmọ ọmọ rí pé ìyá yẹn ń kì láàrin ọdún láàrin ọdún méje yẹn kọ́mọ gẹ́gẹ́ náà ló ń tẹ́kì ìjì pàtì. tí ìyá tó yẹ pé ẹ̀sẹ̀ wọn lé sinmi gbèsè kírun tí ọlọmọ yóò tẹ́kì ìrún kíkí ní sírẹ́sì nígbẹ́ ẹ lọ wò ó nígbà tí wọ́n ń ka election two thousand and fifteen ṣe pé every time of solar na new break kí ló kọ jẹgá every time of solar. ní tẹ̀gá ń sọ́kẹ́ ẹja sí ẹja sí. ṣé àbá àti ẹgbẹ́ ń gbà wá débi ìnáwó gan bá sì kò ní bá dé wọn ò ní kú òkú. tó ní ó jẹ́ símbọ̀ bí ayé ó ṣe rí fáwọn ọmọ ọmọ tẹ ẹ fẹ́ kó kírun kẹ lẹ́yìn yóò bá fẹ́ de lẹsẹ dábẹ lè nà ọmọ ọdún mẹ́wàá pé o lọ kírun tẹ bá fẹ́ nà

wọn ò ní kankan tí ó máa dẹ́rù bà wọn kọ́ lọ́mbẹ̀ ìmí ìgò bà kọ́ lọ́mbẹ̀ mọ́ consciousness tí ò bá rí bẹ́ẹ̀ kéèyàn máa kú kẹ́nìkan kẹ́ni tó sì jẹ pé ẹ̀rẹ̀ lórí máa lè feelings pé èèyàn ní Chile ní Chile èèyàn sixty nine àbí sixty nine àbí forty nine wọ́n rì wọ́n rì sínú ilẹ̀. for complete that bit wọ́n fi wọ́n sábẹ́ ronú pé wọ́n làwọn ò tẹ̀yọ wọn kúrò gọ́ọ̀mẹ̀ntì sílẹ̀ olówó tó wà wọn ò ní kankan tó wà o ara àwọn world countries tó yẹ pé tíyẹn bá ti mọ nípa country àdéhùn ìfẹ́ bẹ́ẹ̀ náà láti lọ́mọ ẹgbẹ́ mẹ́ ṣùgbọ́n compared to Nigeria kọ́ o kò bá rí ìtẹ̀ǹkì ní títà sí lè gbá o má lọ. fún gbogbo period of that time wọ́n wá provide the n tí ó máa transmit àwọn tí ń bẹ nù lẹ̀ tí ó máa communicate àwọn tí ń bẹ nù wọ́n provide ẹ̀ fún wọn nù lẹ̀. wọ́n mú wọn jáde láì jẹ́ wọ́n kẹ́rin kankan lápá bí lè bá wọ́lú yẹn lẹ́kọ̀ọ́ àbíbí kan ẹ̀ gbọ́ kí ní dáná máa ń wúyẹ̀ kí yóò bá pẹ̀ nìkan jáde kó pààyàn nàìjíríà nù. ìlú tí ò sí consciousness láàrin àwọn dídá wa ẹ wo èèyàn tí ń kú ní Lagos Ìbàdàn Ìbàdàn tún Lagos ẹ wo èèyàn tí ń kú ẹ sì ní gbọ́ kí wí ìjọba kan tó bóde pé ah I'm sorry wọ́n ti bóde I'm sorry náà ni ó tán àbí tẹ́lẹ̀ lọ́lọ́ ẹ̀kọ́ ni wọ́n ń sọ pé wọ́n fẹ́ kí wọ́n construct kan tún Lagos Ìbàdàn sí kí làwọn tẹ́ ẹran lọ sọ wọ́n dì náà ẹ̀ torí wọn mọ̀ pẹ́ ń kú àwọn tí ń bẹ nù lẹ́ǹtí lè tún sọ wọ́n sọ fún àwọn pé àlàáfíà aláwa ẹ mọ̀ wọ́ọ́rí omi nípa ẹ̀ o bíbí ẹ̀sẹ̀lẹ̀ nàìjíríà <laughs> àlàáfíà aláwa kọ́ ẹ̀ tí ń gbé ní láfíà ni ò gbádùn. that is Nigeria. ìkànnì àwọn ẹnìkan àwọn ọ̀jọ̀gbọ́n ó ní tíyẹn bá kú Nàìjíríà tó tún wá lọ wọlé ìyá méjì ló jẹ bóde ṣe rí nìyẹn ṣùgbọ́n o báyìí sọ pé nàìjíríà ò ti dá o professor ẹ jẹ́rìí sí nísìnyí dr blakim ó jẹ́rìí sí in what in which way ó ní pé nàìjíríà happen to be ìlú tó rọrùn láti gbé in terms of yẹn fẹ́ gbé lùlù abẹ́ẹ̀kọ́ ẹ bá ti kó òlu nàìjíríà ó ti mẹ̀ nàìjíríà jẹ́ lu kan tó ń jẹ́ pé òun ló rọrùn jù láti gbé torókòrò nǹkan là ń ṣe lọ́fẹ̀ẹ́ ìwé ìta ń ṣe ní ìsìnkà ti transgrade ẹgbẹ́dùn mi ẹ̀ǹpa ẹ̀ ń dín dáyé làǹbà wọn. bí ẹnìkan bá ti tàlẹ́ jù wá ní ìsìn ìyàwó yóò fi gba àbójá wéré. nàìjíríà ló rọrùn jù láti gbé. tìmọ̀ bó ti wá rọrùn yẹn compare to nǹkan tó náà ń ṣe fún alárísìkì òun ló tún wọ̀. ṣùgbọ́n ah, nàìjíríà ó rọrùn <laughs> ó rọrùn ó rọrùn gẹ́gẹ́ kò sí táàsì kò sí nǹkan ah ọ̀rẹ́ mi kan ó bá tìjú kan bá jà lẹ́yìn yìí ó ní à nínú ìlú yìí sọ́mà pàmò ìlú ni mí wọ́n á mi rí báyìí wọ̀ ọ́dọ̀ ìlú yìí kan bàjẹ́ lóòótọ́ ó bá kìlì jẹ́ ẹ̀kọ́ tí bá jọ lọ́mọ ìlú lòun ẹjọ́ èyí náà sì wọ́n náà pé ọjà pàmò ìlú ni bí mbálẹ̀ bá bá kìtọ̀ cross títì níbi kẹ́nìkan wá lé ọgbẹ́ mọ́tò ẹ̀kọ́ wọn àbúrò mọ́tò ìdìbò bá lẹ̀ bí mọ́tò <laughs> sẹ́ǹgbé yóò jókòó jẹ́ so yóò jókòó jẹ́ sẹ́ǹgbé pé a tún gbádùn o ìjọ tí ọmọ nàìjíríà bá lọ ìrìn àjò tó bá lọ ìrìn àjò ìjọ náà ni ó mọ̀ pé alẹ́sì ìbá ti pè wá lẹ́sìnẹ́sì àbẹ́ẹ̀kọ́ alẹ́sì gan o mo ń sọ fún èèyàn pé tó máa bá alẹ́sì alẹ́sì bò ó kàn lásẹ̀ ti fi ta alẹ́sì sí ni ó lásẹ̀ ti ta alẹ́sì sí ni. I'm lazy. Nam. Nínú àwọn aspect àwọn aníbùkátà sí láti mọ̀. Àlùkọ́yà tó kọ́ inú mi lẹ́lẹ́ yìí láti. Ànábì tó kọ́ wa ní ọ̀rọ̀ òkọ́yà nínú hadith tá a kàjá. Ànábì sọ pé táwọn ọmọ yín bá ti wá kọ́ ọmọ ọdún mẹ́wàá, àwọn ọmọ ọkùnrin àtọmọ obìnrin mọ́jì wọn sùn papọ̀ mọ́. Kí ló ní kó ṣẹlẹ̀ yìí? kó mọ̀ yẹ pa burú ó lè máa ṣẹlẹ̀ jáde ńbẹ̀. sẹ́rí nílùú nàìjíríà yìí ẹ kọ́ gbọ́ ilé yìí gbogbo ẹni tọ́lọ́ ti kọ́lé fún wa ọlọ́run tó kọ́ lù ú. àwa tá a ti kọ́ ọlọ́run jáwa náà pé ètò dáa sẹ́rí ilé kọjú ti yan kọjú ti ọ àlẹ́ mú rìsọ́ọ̀tì gidi jáde ńbẹ̀. kéétélé oríire kéétélé mùsùlùmí kéwì bá ẹ má bínú ẹ̀yin tọ́lọ́run tó kọjú sínú kọjú ti ọ ọlọ́run jẹ́ kọ́ mi ò ìgbà kéétélé oríire wàlọ́yì. ilé ibi tí bọ̀dá abúkọ ọmọ wọ dókítà kiri tí obìnrin mọ̀ fi kí ibi tó mọ̀ obìnrin wà. àbẹ́ ẹ̀kọ́ bọ̀dá abúkọ wọ dókítà kí òun rìsí ìbùkọ́ láàrin òde ọmọ obìnrin sì wà nulẹ̀. ilé jẹ́ pé yóò kọ́ ọmọ yín ní nǹkan kankan nù yàrá sí yín bó bá ti bóde ló ti dìbì. ṣàgbé tẹ́lẹ̀ <laughs> gidi nù kátó àsọ pé ilé kọjú sí mi kọjú sí ọ lónìí tá à ń rẹ́ǹtì mùsùlùmí ó gba yàrá kan kírísítẹ́nì ó gba yàrá kan aláwo ó gbẹ ó sà bá gbogbo ẹ̀ papọ̀ ó jẹ́ àgbo ní gbogbo ẹ̀ kẹta jáàmù papọ̀ torí ìwọ̀n ọ̀dọ́ ọ̀sìn tóbi sọ fún ọ pé wo èlú elégbélé kọjú sí mi kọjú sí ọ òun náà rí sọ ṣùgbọ́n kí náà bàbá tiẹ̀ náà kọ́ <laughs> kájọ bú kankan náà yìí lè ṣe ṣùgbọ́n kí ètè lè rè kí ètè lè mùsùlùmí kọ́lọ́ ń bù wà láti ẹ̀yin obìnrin mọ́ta àwọn ọkọ yẹn láàmú tẹ́ bá délé o ẹ ṣàdúrà ni ẹ̀yin lóògùn ẹ̀gbẹ́ máa ṣàdúrà gidi báyìí ni o ẹ mọ́ dá wọn láàmú o ọlọ́wọ́ tó kọ́ tuntun mí fún yín ilé tó dáa fún mùsùlùmí duplex ìsàlẹ̀ òkè kò ní sí pẹ́ nìkan wá ń dókè láàmú àti bàbá lọ káwá bọ́ sínú system gẹ́gẹ́ wìkọ́yà a gbọ́dọ̀ kúnnù wìkọ́yà pé bóòlà mọ́ wa burú òsè ní máa pọ̀ ṣẹ́rọ àwọn ọmọ obìnrin mi tó bá tí òmù rẹ̀ bá ti stimulate gidi tí òrọ́ pé tí máa ń jọ máa ń tèrà nù yóò pe àbúrò rẹ̀ ní olé yóò bá tèrà nù i'm talking out of experience yóò pe àbúrò rẹ̀ ní olé yóò bá tèrà nù yóò lọ ẹ̀ yóò lọ ẹ̀ fábùrò rẹ̀ ní mọ̀ pé tó fẹ́ kọ́ òun yóò ti kọ́ yóò bá tèrà tírénì kan láàbà àwọn ọmọ wa yẹn débẹ̀ ẹ tó ti tẹ̀lẹ̀ sí náà ó ti mọ ọkọ rẹ̀ ó ti mọ sọmọ pé á ah, kí ni ti tẹ̀lẹ̀ sí mi rí o sáǹtì mi pè mí àbí tẹ̀mí náà pàǹtì mi tí wọn ò ti mọ̀ pé yóò hẹ́ndì mi. ọmọ obìnrin tó wà nulẹ̀ táwọn àgbàgbọ́n rẹ̀ àbábẹ́ ọkùnrin náà ti wà ń ẹ sọ fún kọ́ rẹ̀ o níwájú wọn. kódà tó wọn bá tún dàgbà débì ẹ̀ bàbá ń bọ́ mọ́ sùn kíni àbí sẹ́kọ̀ọ́ là ń bá dín ìdè pọ́nmọ́ ọmọ kékèké sùn ọmọ kékèké náà lágbàlagbà sóò gbé láǹtí ọmọ ara wọn. káwá bọ́ sínú ọ̀rọ̀ corruption tàbí ń yàwó lédè díẹ̀. tí mo gba àwọn ilé sáàbà ti rí ṣe sáàbà ti rí ṣe ìta náà mọ̀ ẹ̀dà o. prof wá fún wa ní challenges kan lẹ́ẹ̀kan wọ́n ní èé ṣe bẹ́ẹ̀ báwọn ìlú tí ò lẹ́sìn gan wọ́n létò jàwá tá a sọ pé alẹ́ sìn lọ. èyí ti ṣẹ́rí ìlú tó bá yẹ pé wọ́n bá ti ní consciousness. àwọn kan tẹ́ pé Ṣàngó lásán náà gbọ́ yìí wọ́n bẹ̀rù Ṣàngó yẹn ẹjẹ má pèjú rẹ̀ kàwá gbogbo àtàwọn pẹ̀lú àwọn ní mùsùlùmí tí gbogbo àwọn àlàbẹ̀rù ọlọ́run tá máa kọ́ bì kan ní pé ẹ má tọ́ bẹ́ẹ̀ nítorí tọ́lọ́wọ́ àwọn yóò tó tọ́ bẹ́ẹ̀ tí àgbo ti rí bẹ́ẹ̀ torí tọ́lọ́ mbẹ́ wọ́n kọ́ bẹ̀ pé ẹ má sọ bẹ́ẹ̀ torí tọ́lọ́ yóò tún sọ bẹ́ẹ̀ ẹni wọn kọ́ bẹ̀ pé ẹ má sọ bí o sọ kù kò ní tọ́ bẹ́ẹ̀. ẹ jọ ṣé àwa nílẹ̀ lọ́lọ́ ma dókítà yẹn ti gbé consciousness ẹ ti bọ̀lọ̀ sọ̀nù má sọ bẹ́ẹ̀ wọ́n sọ má sọ bẹ́ẹ̀ torí tọ́lọ́ wọ́n ti bẹ́ẹ̀ torí tọ́lọ́ ó tó tọ̀ nígbà tí ò wà gbọ́n kò fẹ́ sóòkù <laughs> aláìsí ọlọ́run àtàntara wa yìí consciousness ló sọnù nǹkan ẹyọkàn yìí lóòpàá tó yẹ pé àwọn wọlé sẹ́yìn ká sọ ìdúná last year yí pé kí wọ́n tèmù ginger religion ní Nigeria ẹ tèmù ẹ ẹ tèmù religion we are using it to disturb the peace and to be factual that is it káwá di consciousness ẹnìkọ̀ọ̀kan wa káwọn mẹ́ta ń fò wá alábọ̀ àmì ṣùgbọ́n sọlọ́lá àìyé ṣẹlẹ̀. ó sọ pé ma min abdin yastari'uhu Allahu ra'yatan yamutu yawma yamut wa huwa ghashin bi ra'iyatihi wa huwa ghashin bi ra'iyatihi illa harrama Allahu alayhi al-janna báyìí tìyẹ̀ ti wá ma min abdin èyíkéyìí nínú ẹnìkan tọ́lọ́mbà ilé fi sí pé kó máa sọ lórí kó di ibìkan mú. tóbi ilé jàǹbá nǹkan kékeré nù tọ́lọ ni ó dì mú tóbi ilé jàǹbá tẹ́ni ẹ wá kúlé lórí tí ò túbá tí ò dá padà ànábì sọ fọlọ́wọ́ ó tàbí jẹ́ nílẹ̀ léwọ̀ fún ẹ wá sọ nínú àwọn olóṣèlú wa èyí ò ní wọlé èyí ò jàǹbá wa ṣé ń wọn ti ń gba location kò yẹ kó ti kan títì yìí balẹ̀. sẹ́rí bẹ́ta ń bú wọn ẹ̀yìn náà níbi tí yíò olókè àmà landlord meeting baálẹ̀ gbogbo ẹ̀ kò síbi tí ò jí o ìmáàmù mọ́sálásí kò síbi tí ò jí o ló jẹ́ pé ìlú yìí ah, ṣó lè da àṣà torí kò sí o ọ̀dọ̀ ọlọ́ọ̀ nìkan ló ń sẹ́kù kò sí nínú táàbójú rí kò sí ẹ̀jẹ̀ fún instance kan àwọn kọ́ńtì àwọn kọ́ńtì tẹ̀mí mọ̀ ẹ̀yin tẹ́ báyìí tí kúrò náà ti lọ bẹ̀ náà rí ẹ̀ máa sọ pé bó ṣe rí nù àwọn kọ́ńtì tẹ̀mí mọ̀ tẹ́ bá ń lọ lálẹ́ tí kúrò láìsí yín bá jó ẹ̀ lọ́tọ̀ọ̀tẹ̀ túlì láì ní sátidẹ̀ abẹ́kọ̀ just because of the street light gbogbo òlú òní náà ojúṣì náà dà iná tiẹ̀ ní títí tí máa fún láìpẹ́ yín bá jó àti bọ́ńtà tó bẹ̀ tí ò tí kẹ̀kẹ́ ti tẹ́ mọ́ ẹ lọ ẹ̀sìn ní court accident nàìjíríà kọ́ o full light ó tàn gan accident wa ẹ wo rúdù dáwà yẹn. ẹjẹ́ mẹ́ta fúru rẹ̀ kan wá gbà yé Umar bin Khattab radiyallahu ta'ala anhu Umar bin Khattab àkọ́kọ́ ní ẹ̀sáǹpù rẹ̀ ni pé àwọn ọmọ rẹ̀ méjì rẹ̀ kan ó ní kí wọ́n líbi àwọn ọmọ ojú ogun kan lọ kó wọn kalẹ̀ sí Iraq lọ́dọ̀ Basra táàmù sí ẹni tí sàárẹ̀ táàmù sí Abu Musa al-Ash'ari ló jẹ́ gọ́vùnà ọ̀bẹ̀ nígbà náà Abdullahi àti Ubaydullah wá dé Egypt wọ́n dé Iraq wọ́n dé Iraq ẹni tó wá jà fún Musa ashari wọn wá òpé ah, jẹ́ ń pàwọn àlejò lè kó fi wá lè kí wọ́n lé dáadáa ó wá ní ah, owó kan dẹ̀ wà o tí mo fẹ́ kó ránṣẹ́ sí kàlífà mo fẹ́ kó ránṣẹ́ sí president ah, àbí kí n yá yín ná kí n fi ní advance kẹ́ẹ̀fì ra àwọn ọjà kan ní Iraki tẹ́ ẹ bá dé Medina ẹ kàn ta ọjà yẹn géènì yẹn ẹ̀yin lẹ ní owó gangan ẹ kò padà fún ẹ kò sínú treasury Islam àwọn náà máa ń gbé ìyẹn náà dáa wọ́n bá gbowó wọ́n ra ogun tí wọ́n ra wọ́n dé Madina wọ́n ta wọ́n kó ojú owó gangan wọ́n kó fún president wọ́n kó sínú treasury profit wọ́n pín láàrin ara wọn nígbà tí wọ́n rúgbọ́ wọ́n rúgbọ́ gbogbo wọn síwájú dára yìí àwọn ọmọ rẹ̀ ní ọmọ president là ń sọ ọmọ president ẹgbọ́ o ọmọ president là ń sọ o umaru wa pè sí gbogbo àárín àwọn èèyàn báyìí ó pè àwọn méjì gbogbo àwọn èèyàn báyìí ó ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ta máa ń ránṣẹ́ ṣé má ṣe máa ń ṣe fún yín rè tí wọ́n máa kó owó ẹ̀sìn tí wọ́n máa láwọn ń yá yín owó òlù wọ́n ń yá yín ẹbí ṣe business àti èrè tẹ́ ẹ rí àtọ́jú owó tán kó fún yín ó yẹ lọ dá padà sí nẹ́ẹ̀fù Islam àti profit gbogbo ẹ̀ náà dá padà tóró owó yín kan business ẹ̀sìn Islam náà lè ṣe business wọ́n wà máa níyàwó gómìnà ara yìí táwọn náà bá bá jẹ́ lẹ́yìn ibùdó tí ó ti ní ara yìí tó ló lọ́tẹ́ ẹ̀tẹ̀lẹ́yìn ẹnìkan jókòó kalẹ̀ ní ara ìsì fún yín ibú ti rówó ní ara ìsì àpòpọ̀ oúnjẹ gbà ibú ti rówó kí ni ìṣòro owó nù náà yìí ní bàbá wọn abẹ́ àmọ́ iná tara ìsì báàgì jamaa consciousness yẹn gbogbo ẹ̀ pápátá tí wọ́n là ń rí wí we are all corrupt mo máa sọ̀rọ̀ we are all Ọbásanjọ́ we are all Jonathan we are all Sàràkí káwí báwọn kò sẹ́nì kankan wa náà níbi táwa náà ti kù sí tá ti ń tẹ́tí wá wò ká tẹ̀kì ara wa àti ilẹ̀ ló ti bẹ̀rẹ̀ àti ilẹ̀ ló ti bẹ̀rẹ̀ bá a fẹ́ rẹ̀ po sáà ń tó sáà ní àtò wá ń tá mọ̀ kí ń tá mọ̀ o sì lè dánrú ẹ̀wò nínú tí wọ́n ṣe láwọn ibì kan tẹ́ẹ̀ lè dánwò ẹni má pèjú ìwé kan wá mọ́tò sójà mi kí n sọ pé Dubai nítòsí mi ní Dubai nítòsí mi wọn ò bí ọdẹ akóra nkankan mò ń bọ̀ lánàá mo wá pẹ́ kí n tó wọlé ní ti ń pa mo wá gba àtún ní kí màá tó fi sínú báyìí mo sára meat pie mo wá ń jẹun mọ́tò mo wá mi nígbà Nàìjíríà mọ̀ dá o. prof sẹ́yìn lè dánwò ẹ̀wò ní ó kéré. ọmọ ẹ̀jẹ̀ nǹkan nu moto láì láìsí mọ́tò tiẹ̀ wọn ò bí yẹn dá public car ó wà máa jẹ nǹkan nu mọ́tò kìí ṣe òkú yọ. private car ló lè máa jẹ owó public car wọn ò bí ọjà kó o máa jẹ nǹkan ní kí ọ̀tọ̀ ni dírẹ́bà kan tó ń gbọ́ fagbó gbogbo ẹ̀jẹ̀ papọ̀ kò díẹ̀ nítumọ̀. sẹ́wárí ibi tí ó ti bẹ̀rẹ̀ ni pé sọ́mà sọ fún wa pé bọ́ bàtà rẹ kó tó wọlé tó o jìjì kà ìwọ náà ibẹ̀ ní ti máa ń ta ni ó mú mi agídí pé ta ni ó ni ó mú mi lórí ilẹ̀ ibi ti ń kí n bọ́ sínú education díẹ̀ torí pé àwọn ọ̀jọ̀gbọ́n oníwèé wà níbí kí n bọ́ sínú education díẹ̀. jamaa ẹ lọ kọ́lẹ̀ in the next ten years or five years to this time gbogbo àwọn títí àti ọmọ kan ọmọ wa olóòdù hundred percent làwọn ọmọ ọmọ yà kò sí èyí tí ó mọ̀ wù mọ́nú àwọn ọmọ wa káàbà sọ́ra in the next five years ẹ gbẹ́ mi ìbùdí náà in the next five years or ten years àwọn tí ó máa kó àwọn ọmọ wa níwèé olódò yẹnyẹn ni wọ́n yà kí nìdí àwọn nc tá a há yọ̀ ńlẹ̀ tí a pè àwọn specialist nínú teaching line yẹn nc specialist nínú teaching line yẹn àwọn tá a há yọ̀ ńlẹ̀ lónìí olódò ni wọ́n illiterate là há yọ̀ ńlẹ̀ níbi tí jáàbù ó ti mọ̀ sọ fún yín pé ọmọ tí ó wọ nc tí ó lè tíjà lọ́la tó bá ti ní ninety àbọ̀ ìdírẹ́dì olówó sùn. ọ̀tọ̀ níbi tí aláhì <laughs> ah, ètò ọrọ̀ ìwé nàìjíríà ti dàrú gan àwọn kan tó máa ń sanwó submission of exam submission of assignment gbogbo àwọn aládàáda kan nínú ètò nàìjíríà yẹn àwọn tí ò ní tíṣà lọ́la nígbà tí ń bá lọ yìí o tún pọ̀ sí àwa ní rí professional gidi kankan mọ́ professional gidi tiẹ̀ wa ni wọ́n ṣe bíìdì ní òní pọ́sẹ̀ kan ní ọjà ebi àtàwọn Awólọ́wọ̀ ṣe wà tẹ́ ẹ̀ bá rí gbogbo ẹ̀ níjọ́ tá a fi ń region náà tá à wà ní region kókó àti ui owó kílẹ̀ náà fi kọ́ owó kòkó mẹ́tẹ̀ẹ̀ta Nnamdi Azikiwe owó kí náà fi kọ́ owó kòkó kọ́ ah, owó kòkó kọ́ ah. owó àwọn kí ni ah, àwọn èèyàn tẹ̀lé ẹ̀ tẹ̀lé ìṣù náà ló fi jẹ́ pé lára ti sọnù ti jẹ́ báyé yóò fi lè dáa òun ni pé tá a bá ti sọ tá a bá ti sọ ní stream ọgọ́rùn kan. àwọn ìgbà náà ni òjẹ́ káyé lè dáa ó dáa abu ìyẹn ní zaria owó kí náà fi kọ́sùn bẹ̀ owó ẹ̀pà owó ẹ̀wà ẹ̀wà àtẹ̀pà sáà gbin ẹ̀wà máa gẹ̀pà mọ́ ni kí la fi ń kọ́ lónìí káwá padà sínú pé nàìjíríà yẹn ti dé nàìjíríà today ẹ kọ̀m̀pìà rẹ̀ ẹ lọ wo lára àwọn olùdébí fẹ́ dàpọ̀ Kuwait yẹn ti dé Kuwait today Kuwait yẹn ti dé Kuwait today àbí ìlú tẹ́ gbogbo ayé níbẹ̀ máa ń lọ ọbẹ̀ tí ò sí kankan gidi kankan bẹ̀ mọ́ nígbà àwọn olóṣèlú nìkan bẹ́ẹ̀ lọ oní àti Dubai kò sí kankan bẹ̀ mọ́ o wọ́n ti fẹ́ lọ ọbẹ̀. Dubai lánàá ibo náà wà ibo náà wà lónìí ṣùgbọ́n nínú àwa tá a bá gbọ́jú díẹ̀ tá a bá díẹ̀ nù tànà á mọ̀ pé Nàìjíríà yesterday dáa ju Nàìjíríà today lọ ṣé mo kúrọ́ tí mọ́tò tẹ́ ń lò yesterday ṣé rú ẹ̀ tó ní pánkẹ́lẹ̀ lónìí ṣebí náà ṣe ń wà yẹ́sìdè ṣebí àní náà ṣe ń wà lónìí ṣebí ọ̀nà ṣe rí yẹ́sìdè ṣebí àní náà ṣe rí lónìí nàìjíríà yẹ́sìdè ó dáa ju nàìjíríà tìdè lọ yunifásitì tí wọ́n kọ́ yẹ́sìdè ó dáa ju yunifásitì tí wọ́n kọ́ lónìí lọ anáyàn ti rí àlọ́rà ajé gidi kankan òní tá a wá lépo yunifásitì wò lábọ̀wé epo kọ́ yunifásitì wò lábọ̀wé epo kọ́ ọ̀yá. ẹ wá gbọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń dìbò àtẹ̀mú láti grassroots captain two kìnìún kan kìnìún kan gbogbo ẹ̀yin baálẹ̀ ni o kìnìún kan ni o gbogbo ẹ̀ bá pátá tẹ̀ ń dìbò àti ìmáàmù ẹ wá gbọ́ táwọn náà ti sọ. ما من أحد يستريح ما من أح ما من أحد يؤمل على عشر فصاعدا kan nù yín tán bẹ́ẹ̀ lè fi so lórí lórí èèyàn mẹ́wàá àbí anábì ní kẹ́ni yẹn lọ́mọ láàyò kò sì tò fi yìí tí ò bẹ́ẹ̀ lè ṣe déédéé láàrin wọn ó ṣe déédéé láàrin wọn anábì ní ẹni yẹn o lálùkìámà ilà ajá àyà ọmọlùkìámà pẹ̀lú àtìfáàlì wàlà àgìlà wọn jẹ ní ẹ àwọn mọlẹkọ jẹ ní ẹ wá síwájú Ọlọ́run jama tá a bá fẹ́ kó ṣẹlẹ̀ ẹ jẹ́ àṣẹ déédéé ìjọba tí ó sọ fún wa àbáwá tá a sọ fún àwọn kan létí gbogbo akọ́lọ́ àti wà nù tẹ́ ìjọba á provide iṣẹ́ báwọn èèyàn kan tí ó fi máa jẹun. ẹ wá máa gbọ́ o prof ti yanjú ẹ̀ gbogbo wa ẹ̀fọ́ apáta ń jẹ́ káriwo wá pọ̀ ni pé à ń jẹ nínú corruption ti ń bẹ ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àìrí jẹ́mọ́ láriwo wá fi pọ̀ ajẹ́pọ̀ kálukú wa là ń contribute sí àìrí nǹkankan jẹ mọ́ nù corruption tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìjẹkújẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àìrí nǹkankan jẹ mọ́ nígbà tó jáde owó pọ̀ bọ̀dà tí ń sanwó sùúrù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní ibi tí ń rówó ibi ní ti ń rí àìrí sanwó ní àráyé Buhari ò ní dá kí Buhari ṣe fún tí ó bá kúrò nù kínní a máa gbé àwọn consciousness yẹn wá kí wá ní màá bí consciousness á bẹ̀rù ọlọ́run ní àmọ̀ kókò sagbára sí òní. firiahun firiahun ọlọ́run yìí firiahun sọ́ọ̀tù fajiri. ọlọ́run yìí firiahun ní fajiri. fàjìrì alladhina tọ́gọ́ filibila fa akitaru fiya alifasa kí wàá kó bazaar corruption corruption firiahun náà pọ̀ lórí rẹ̀ ọlọ́run gbọ́dọ̀ rẹ̀ wá pé corruption pọ̀ lórí rẹ̀ ọlọ́run mẹ́ta ń fún rẹ̀ kan inna firiahun ala firiahun. waja'ala ahlaha shiya'a. inna firaun firaun náà ṣiṣẹ́ gàba lórílẹ̀ waja'ala ahlaha shiya'a nínú tí firaun àwọn kọ́ṣẹ́ ni pé divide and rule nínú ètò ìṣẹ̀lẹ̀ nàìjíríà ah fulani dáadáa kan ti pààyàn kan o torí ni o tribal ti play ìjọta àbá ìjọta bá tó kú ònú táà mọ́ pínra wa yẹlẹyẹlẹ pé ṣe bá wúsá lòun ebi yíbò lòun ọmọ tágán lòun nàìjíríà yìí àti dáàrí ó lè àti dáàrí ó lè a ní ṣókí pé kí n máa tó gbogbo ẹ̀ lẹ́nu jàmáà philosophy tí àwọn tí àwa àwa tá a jókòó yìí àtàwọn yòókù wa tí wọ́n ń bẹ̀ ń ta nínú ọ̀rọ̀ tẹ̀lé ayé wa tí wọ́n gbàgbọ́ ni pé bribery bribery ká máa fún yàn lówó bọ̀bẹ̀ wọ́n gbà pọ́ùn ló máa ń grease ọ́ìlì ẹ̀kọ́nọ́mì gbogbo òní wọ́n gbà pé tẹ́ wá fẹ́ kí ẹ̀kọ́nọ́mì dà air bright ìyẹn ló fà tó jẹ́ pé ó lójú àtìlẹ́wé ni ó ifun kéde léèwé nìkan o àwọn èèyàn bribe àfa ọmọ ilé kí ó tó bá fẹ́ lọ sàwọ́dí tó bá yẹn wọ́n fà àfa ní slọ́ọ̀tì ájì ọmọ ilé kí ó bá fẹ́ lọ ájì sẹ́kọ̀ yóò rí àfa dáadáa abẹ́kọ̀ bribery níjọba bá tó yọ kú nínú pé túláàsì ọmọ mi kan ọ̀bẹ mi ń sọ fún mi pé ó fẹ́ gba transcript ẹ̀ ní school ìbẹ̀dàpọ̀ ládòkè ládòkè rẹ̀ ló fi ó fẹ́ gba transcript ẹ̀ nìṣó ọkọ̀ bribe ó ti wá ń bribe bọ̀ láti fẹ́ bì kí ni ìsìn wò tìtò ó ti fẹ́ lò fún kẹjọ ìdí yẹn fẹ́ ẹdun ọ̀nà kí ẹtí nàìjíríà gbò tí develop ṣé wọ́n máa ń kọ project ìwọ̀n ní ìdáwọ́ àwọn project ti gánà blọ̀ àbí ẹnìkan ọmọ kan kọ project àwọn tó wà ní technical school wọ́n kọ project èmi ò sọ pé nǹkan mọ́tẹ́ máa ń ṣe ejò mọ́tẹ́ máa ń ṣe ọkọ̀ ojú omi tí wọ́n kàn dá lóòdù ẹ̀ náà kò tẹ́ kò kò put into practice gbogbo project project àwọn ọmọ ẹ̀wà akọ̀ kò sí ètò níláárí bàbá ó sì ti àmọ́ ẹ̀tọ́ mi ṣe project ní ìsìn. wà á lè àwọn ìsàkọ́ ọmọ àìdá sọ̀rọ̀ ìkọ́ tí láàkó ilé ẹ̀rù máa ń kọ́dà ọlọ́run ní tẹ́ ẹ bẹ́ẹ̀ wẹ̀ sórí tẹ́lẹ̀ ọlọ́run sọ́tàlì nẹ́bí sọ́tẹ́ tí tètè ayé la àsìkò yìí náà fún máa hàn gọ́dà kọ́ omi tí òmò mọ́kàn yín tuntun ní ìmọ̀ ọ̀rọ̀ fún yín nítorí àti yẹ pé omi tí ń gbóná là ń mu nìyẹn ẹ wá rí o níparí kí n tó lẹ́nu ọjọ́ ti lọ kí n tó lẹ́nu àdúrà kọ́ ló ń kàn o ẹ má sọ fún mi bá àdúrà ló kàn ẹni mo sọ fún àdúrà kọ́ o ah, eh, bó ṣe nínú prof sábà nìkan pẹ̀lú àdúrà nìkan o àdúrà kọ̀ àdúrà kọ̀ ànábì tí wàá fún adé tó ń kàn náà ń kà lílẹ̀ ní yúròpù yìí àdúrà kọ̀ ní kàn àdúrà kọ̀ la ya'murunna bil ma'ruf wa la yanahunna 'anil munkar aw la yusallitanna Allahu 'alaykum shirarakum thumma yad'u khiyarakum fala yustajabu lakum ànábì tí yẹn jẹ́ dàyà múrọ́ nínú bí màrú ànúbì sọ pé tẹ́ bẹ́ẹ̀ ti lè máa ń tẹ́ bá rẹ̀ ti sàkú tẹ́ tó ń pé á ah, ah, iṣẹ́ ti ṣe yóò dà ẹni tí ti dáadáa ẹ̀yìn ó là ń sọ ilé ìsìn tí kì bá ṣe pé jagun jẹ́ ń tẹ́ bí wọ́n ti ní bagandi inú ẹ̀sìn gẹ́gẹ́ jókòó gbọ́ wá sí wá sí gbẹ́gbẹ́ gbọ́ sí ẹ̀mọ́ ẹjọ́ ti ń gbọ́ wá sí àwọn àbábọ̀ bàbẹ̀ bọ̀. àbí ṣé ẹ wà ní orílẹ̀-èdè àgbàdo ọmọ tí tẹ̀lé wọ́ọ̀dù pé nàìjíríà ìgbẹ́ òde ti dàgbà àti bá burú lẹ́nu abọ́rẹ̀ jágùn òde tó bí ti nàìjíríà dàgbà wọn ò lè tọ́. ẹ bá sọ pòtẹ́ tí ó mú wọn tí ó bọ́ àti gbọ́ agbára gbèrè mọ́ sọ pé kí ló ń bá ìwà yìí. ẹ ń yọ ẹsẹ̀ bàbá ìyá bá lè lálùbáríkà ẹ ń yọ ìyá bá lè lálùbáríkà anábì wa ní ìjọba tó bẹ̀rẹ̀ tí mo tó ti ń ṣe dáadáa bá àyàn dáadáa ní pé ẹgbẹ́ bí yìí níyì tàbùtì o gbogbo ẹ̀yin àbá ẹ̀yin lẹ́ǹtì ẹ̀yin èèyàn ńlá tẹ́dóde tẹ́mà nìwọ̀n kò ní bàjẹ́ débi tí ó yìn jẹ́ kò ní bàjẹ́ débi. dágún yín bẹ́ẹ̀ jẹ́ ayé ẹ̀yìn ìdádókè délẹ̀ kò ní. tí mo jìnnà gbẹ́ ẹ̀ ṣe ta bí ó bàbá jẹ́ ó bàjẹ́. èwo ni kò ní bàjẹ́ tí bàbá jẹ́ ó ti bàjẹ́ kó bàjẹ́ kẹ́lómi ìgbó débẹ̀ tùgbẹ́ èèyàn mélòó nínú ẹ̀yàn àwẹ̀lódé yìí ẹ̀ mọ̀ iye àwọn tẹ̀ ń kọ́ àdúrà fún lórí rédíò tẹ́gbẹ́gbẹ́ ìnàtí ní bùkátà sí. wọ́yẹ ní ahun náà ní lèmúkà tẹ́ ẹ wọn tí wọ́n ń tẹ́ ẹ sọ fún pé àhà ah, ah, ah, lè tẹ́ ẹ ṣe yí ọ̀dà fún alówó ẹ fún alówó ìjàgbọ́ wà fún alówó ẹ fún méjèèjì yẹn máa gbọ́ fún iná kàdínú o àwòlá yòsàlè tọ́nà lọ́wọ́ àìrí ìkùn ṣìrọ̀ ọ̀rọ̀ kùn ọlọ́run tẹ̀wá ti méjèèjì yẹn àwọn tó burú jù ní ìlànà tó lórí. wọ́n mọ́ sàgbà kan bọ́kà kẹ́mà ní ìjọ kùdù. ọ̀là tó sàlè tó àìrí náà ṣìrọ̀ ọ̀rùn náà. abẹ́ ẹ̀kọ́ ọlọ́run ẹni tó burú nù máa mọ́bì tó lórí lé wa lórí. Ah, ìtọ́lọ̀wọ̀ fi ni dárí bẹ́ẹ̀ sàdúrà ń jẹ́ tàbá tó chéǹjì pé alábẹ́ sọ̀rọ̀ á gbọ́dọ̀ ní freedom of speech. àwọn yẹn challenge Umar bin Khattab níjọ́ tó wọ́tọ́ Umar ga ó sì gbalẹ̀ Umar wa wọ́tọ́ ó ha ó ká sọ pé àwọn pàmẹ́ta mẹ́ta tó gba àwọn aráàlú ó sì rè é pàmẹ́fà ni ó tó àwọn aráàlú wa rí Umar wa mi bá ní ó sọ pé tẹ̀lé sọ pé tẹ̀lé tàbí wọ́n ní rárá àní tẹ̀lé ọ àní tẹ̀lé àgbọ̀tọ́ náà kàkà tàbí kàkà mọ́ nǹkan kẹta abẹ́ gbọ́ ni pé àpàmẹ́ta tàbí ọkà lóko àlọ́ ní ara ibo ni wọ́n ti rí jẹ mẹ́ta ò lè fún ọ Umaru wa wò pé àtẹ̀mí gbá mi báyìí lónìí ẹjọ́ yìí ní tí mo lè mo lè fi jàre Abdullahi ọmọ rẹ̀ kan ní pé bọ́ọ̀lì sọ́ńtọ́dé à ẹ̀yin jẹ́ ebeere ìbéèrè ẹ̀ sórí rẹ̀ o bí Nàìjíríà ń bí ìfẹ́ challenge gómìnà kàbọ̀nà rẹ̀ kùkẹ́ sí báyìí. ẹ bàbá fẹ́ kú ẹ̀wọ̀n ẹ̀wọ̀n lórí dáadáa yìí bẹ́ẹ̀ ní aṣọ tí ẹ wọ́n pín káàkiri mẹ́ta làwọn náà gbà ṣùgbọ́n sọ̀rọ̀ tèmi fún wọn pé kò ẹ̀yìn òwúlẹ̀ ní tí bàbá àná sọ pé lórí náà wà á sọ wọn á gbé sọ̀rọ̀ tèmi fún wọn kán rán mọ́ tiwọn olójú ó pé báwọn ìyẹn wá ní ẹ̀hẹ́ ọ̀yá ọlọ́run ànábì yóò yá máa wí lọ. àwòlà yóò sàlẹ̀ tán náà àríyé kò ṣe lọ́rọ̀ fún mi. ìtàbí máa tábà ti lè sọ pé ẹ ṣe dáa ẹni tó ìsàbúrú náà ló pé ó sàbúrú. ìtí nàìjíríà ò fi wá dáa ni pé táàbáyé ti lè ṣèyí mọ́ ó tẹ́lá tó tẹ́lá àmọ́ kan ní ti gbogbo wọn ni ọlọ́run sọ pé ẹni tó tó burú jù lọ ní ìmọ̀ ìdí sẹ́rí tá a bá sọ pé àwọn tí ń ti lọ́wọ́ pọ́n tẹ́lá ìjìnlẹ̀ ti tẹ́lá tá a sọ pé wọ́n ò tẹ́lá ní ti wọ́n ò ti tẹ́lá ẹni tó tó burú jù wọn lọ́wọ́ tó wá ló pọ̀ tó yẹ pé nàìjíríà ẹ máa fi jọba kẹ́ni ìkànnì ẹ máa fi kẹ́ni ìkànnì ànábì tún wá parí ẹ̀ pé túnmọ̀ yẹ́ di ẹ̀wù kìyà àwọn èèyàn rẹ̀ nù yín àwọn àfáà tó ní náà ń kà lọ́wọ́ nù yín wà máa ṣàdúrà ọlọ́run nígbà ẹ wo iye kùránì tán sọ̀kalẹ̀ ẹ wo àbá ibi wọn bá ti rówó wọ́n bá ti pè wọ́n sí league of ẹ má bínú ẹ̀yìn àbá a ti pè sí láti láti fowó lápò ẹ yóò dá yóò dá yóò dá تمام سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته